ẹ jọ kí lẹ béèrè fún <laughs> kí lọ fún yín mo mọ pé bẹ ṣe wà nílé yẹn ẹ̀yin náà ti máa jókòó ẹ ti máa roríṣiríṣi pé ah! mo rántí ọjọ́ tí mo béèrè kíní ọ̀tọ̀ nìkan tó fún mi kí lẹ béèrè fún kí lọ fún yín òun ni à ń yànnà náà ní orí ètò lẹ́ni ẹ kú ojúmọ́. <laughs> èmi tún rò pé lórí ọ̀rọ̀ kí la béèrè fún kí la rí gbà yẹn mo rò pé ó dàgbé wà lọ́wọ́ orí. òótọ́ ni mo mo mo mo mo mo support yẹ fún Kudusi mo fara mọ́ ọwọ́ orí ni. orí la fi mẹ́ran láwo. Mm, orí la fi orí lẹja fi ń làbú. làbú so ẹni bá ní oríire. <laughs> tó báyìí tó báyìí béèrè fún nǹkan. ẹni tó bá dẹ̀ níjọ́ kejì. èmi no òótọ́ ló ti fi òótọ́ ló sọ o. i know i know òótọ́ ló sọ torí pé ìgbà míì gan ẹlòmíì ó máa ọ́dà fún nǹkan á ti mọ̀ ah ọlọ́run jẹ́ ó lè fit mi ọlọ́run jẹ́ ó lè mm. dàbọ̀ tó bá dẹ̀ rí rẹ́gí. rẹ́gí bá ṣe ń sọ wípé àwọn èèyàn ṣe ń hùwà ìbàjẹ́ nípa ń gbé ọ̀tọ̀ ń gbé hmm. ọmọ bàfọ́sùn fẹ́ni tó sanwó hmm. iyebíye hmm. Eh, ó túmọ̀ sí pé àwọn kan wà tán ń ṣe nǹkan tó ah, ah, tọ́. ti fẹ́ àwọn kan wà àwọn kan wà tó ń ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ tó yẹ pé ah ọmọ kọ́ máa tẹ̀sọ́ pé àjókòó sí ibà òkè à ń bá wọn fa à ń fẹnu bọ́jà jẹ à ń fẹnu bọ́jà jẹ bó nǹkan tó ń tẹ́rẹ̀ǹdì nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn àfi tá a bá máa tanra wa. àdẹ sọ pé kò so lóòótọ́ àìmọye nǹkan tí mo ti ọ́dà fún tó yẹ jẹ́ pé rẹ́gì nǹkan tí mo fẹ́ ni wọ́n ṣe bọ́ wọ́n máa ń sọ pé ọbẹ̀ mm. tó dùn owó ló pa. ìyẹn túmọ̀ sí pé bóyá owó ẹ̀ ló ṣe iye bíi. ìyẹn náà tún fi sí bí kan. Hmm. torí ah, ah, ah, àrùn ojú kan náà tí wọn gan tó bá tẹ fẹ́ ọdà nǹkan tó bá ti wo àwọn tó bá ti wo page ẹni ẹ kó ti wo gbogbo bó ṣe náà wà tẹtí wàá ti ráwọn feedback sọlọpọ òjọ kan wàá ti fòye gbé pé ókè báwọn ẹlòmíì ó mọ o ra aṣọ èbùká o lọ gbé fún bí ọmọ o dẹ̀ ní aṣọ èbùká yẹn ló fẹ́ o wá ń ṣàlàyé fún pé kó bá ẹran ní eight hundred o wá ń sọ jọ kí expect kan fún ẹ. nǹkan tó ṣẹlẹ̀ gangan ṣẹ́rí ṣorí ọ̀rọ̀ yìí ń dùn mí ó ń dùn mí gan-an oh, náà ẹlòmíì ní conscience oh no ẹlòmíì ò ní conscience wọn lẹ́rìí ọkàn ń gbọ́ orí owó tífì owó tẹlifíṣàn mm ó wá rí aṣọ. ó wà mọ́ màwòrán. ó wà mọ́ màwòrán. ó rí aṣọ tó dúró rẹ́gí lára Ebuka àbúrò tó dúró lára ọdún adé Adékọ́lá wà lọ bá innocent innocent tèlò àdúgbò tó jẹ́ pé ó kọ̀ rárá wá kó rán àǹkárá kó rán jọjọ́n ó wá lọ bá kó rọrùn àti bùbá ó wá lọ bá ń pè wò aṣọ ọdún adé yẹn bí mo ṣe fẹ́ gangan nìyẹn ó tún wá béèrè pé ẹ ṣe máa fún mi two thousand onírọ́ eight hundred ló máa fún un ibi tó bá tún máa gba change ní eight hundred láti ẹlòmíì burú ọ burú in fact kì í ṣe ẹjọ́ tailor torí bá a bá ní order nǹkan online mm-hmm. irú aṣọ ní ìsìn fún bí àpẹẹrẹ ẹni tó ń tẹ́ ní tá order lọ́wọ́ ẹ lè mọ̀ mọ̀ ránṣọ kó jẹ́ pé òun náà mo lọ bá ẹni tó ń ẹni tó ń ran ni kó jẹ́ òun kàn jẹ́ bí online store òun kàn jẹ́ bí business tó fi ń ṣe. òun náà dẹ́ gbowó tiẹ̀. you know by the time tí a bá fi máa ná ọjà ẹlòmíì lẹ́nu burúkú á ná ọjà nǹkan tó fẹ́ rà <laughs> ẹ sì yíwà padà ẹ kí wọ́n ní balẹ̀ mú gan gidi. ó mú mi rántí ọjọ́ kan torí bí mo ṣe rí aṣọ yẹn lemon colour ni neon ló máa ń pè é. Hmm mo sì rí ah mo pé ẹ eh, aṣọ yìí pépè ah aṣọ yìí pépè ó máa dára lára ìwìn ọmọ. Mm, a fi lé pépè wọn. a fi lé <laughs> kékeré pépè mm, wọn. pépè wọn. bí mo dẹ̀ ṣe rí aṣọ yẹn long ni. it's okay. very long pépè gown. okay. okay. Mm-hmm. mo bá dé ọ̀dà mo sanwó mm. mo tún sanwó delivery ẹ̀rọ eh, ọmọ ọmọlúàbí. èmi ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ láàrin èrò mo tún sanwó delivery o nígbà tó máa gbé aṣọ ẹ̀dẹ́ tọ́pù lọ gbé fún mi. Hmm? ti fẹ́ orí mi ti fò lọ. kò yé mi ṣé tọ́ọ̀pù gáàrùn yẹn ni. ó ń bọ́ síbò. <laughs> ẹ gáàrùn yẹn ni tọ́ọ̀pù. ti fẹ́ orí mi ti fò lọ. jọ́ntorí oh, ọlọ́run ìbínú ni mo fi gbé fóònù mi mo kọ̀ wọ́n pé. Ah, no no no no no ah, no ṣẹlẹ̀ gọ́gọ́ ẹ ṣe báyìí. a ní láti expatiate lórí ọ̀rọ̀ yìí. ó dà fún nǹkan tó gùn wọ́n máa ṣọ́ sí sublim. <laughs> o pọ̀ sí pọ̀ sí gan tó wà bí kò sọ fẹ́ kóun ọ̀dà ṣòkòtò tó gùn tó gbé bọ́ksásì. o o o òun ló tún máa padà yí lọ sọ̀rọ̀ tó pé àníyàn ni wọ́n bá ti wọnú wọ́dúrópù ẹ ìwọ yìí ò lọ bèrè fún gáwọn ò dẹ̀ nírú tọ́ọ̀pù yìí ńlẹ̀. tó fògùn wo wá mi ni. àwọn kan rí ìran tajà òun ìran tajà àti ó tiẹ̀ ní fọ́nrán kan tí mo rí aṣọ òun black and white níbi ti zebra crossing nígbà yẹn ni tó yọ rí. sori school uniform lọ fún ọdá wọn yẹn. school uniform <laughs> aṣọ school wo ni. mi wà lọ bóyá ti fẹ́ school. ó bá lọ jẹ́ school débi lọ torí àwọn èrò kò àwọn èrò school. lọ́wọ́ school black and white. wọ́n máa bá a fà sókè. okùn yẹn máa dàbí ẹni pé kéèyàn ṣòfò ká sẹ́gbẹ̀ẹ́ kan. ẹ má máa jẹ káyé máa wù mm. ẹ pé. nínú mò ń sọ pé bá a bá nígbà yìí mi ti rí aṣọ yẹn mo ti pé ó dáa. ó yẹ ká máa sọ jí láìfù wa. Mm. ó yẹ ká máa sọ jí láìfù wa. ìgbèmíra aṣọ yẹn mo rí pé aṣọ yẹn dà ṣùgbọ́n ẹni tó rán ó lè má jẹ́ pé kò tí ì mọṣẹ́ débẹ̀. kí ló gbà fún. Eh, gbogbo èèyàn náà ló máa mọ tẹ́ ẹ̀ kí ló gbà fún ti fẹ́ kí ló gbà fún. lẹ́ẹ̀mí nìsín ní máa jẹ́ télọ̀ tí mi ti mọ̀ ṣẹ́ níbẹ̀ mo máa máa fẹ́ kẹ́ gbéṣẹ́ tó le fún kí n bá lè fi improve máa lè fi mọ̀ ọ́ dáadáa. ó dàbí bí mo ṣe wà yìí sí tí mo ṣe ń tọ́ tí mo ṣe rọra rojọ́ mi jẹ́jẹ́ jẹ́jẹ́ mm. torí sun rọra jẹ́ mọ́ rojọ́ mi jẹ́jẹ́ táyé fi mọ̀ mi tí n dẹ̀ mọ́ máa dúpẹ́ tí n lè gbàgbé orísun mi kẹwàá rí mi kẹwàá ní òkè Àyìnkẹ́ wà lọ ránṣọ. tó o ní lè ránṣọ ni. jọ kí máa baṣọ yín jẹ́ ni. no no àti rí kinní yẹn ṣó ń gbọ́ wọ́n ti bọ iṣan ọlọ́mọ máa lò ọ̀rẹ́ mọ̀ pé ṣan ló pa Bruce Lee iṣan ni. èmi lè ránṣọ. <laughs> ta ló fẹ́ gbaṣọ fún ẹ bóyá Fẹ́mi á gbaṣọ fún ẹ ṣá. mo lè ránṣọ má bà mí lọ́jà jẹ́ o mo lè ránṣọ. Ah. sori èmi kọ́ mi rẹ̀ tó wà lọ́rùn mi. oṣù fẹ́ jí ni eh. fẹ́ fò fàfà ni. Oh, ká sọ̀rọ̀ ọ̀sán ọ̀sán nífẹ̀ẹ́ sí. Mm mo sọ kọ́kọ́ sí tí mo nífẹ̀ẹ́ gbà tí mo sọ pé ṣo lè ránṣọ ni ó ní ká má bẹ́ẹ̀ lọ́jà jẹ́ ọmọ àìmọye àwọn ẹlòmíràn tó máa wò wá lẹ́sìn tó máa wò pé ah ti fẹ́ o àyìnkẹ́ o wọ́n ń bá wa lọ́jà àbá yín lọ́jà jẹ́ ẹ̀yin náà ẹ ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mi sọ pé ká má ọ́dà nǹkan ò dáa in fact ah ah ẹlòmíì báyìí tó bá ṣe ọ́dà perfect nǹkan tó fẹ́ yẹn ló máa fún ẹ hundred percent inú ẹ̀ gan máa dùn ẹ̀yin náà ti mọ̀ pé ọ̀rọ̀ yìí ah, ah tó bá tí bá ọ̀dà nǹkan lọ́wọ́ ẹ̀ tó bá fún mi ní dáadáa máa tún fẹ́ wà náà. you know àwọn eh, ẹlòmíì ń rọjọ́ làmọ́ kìíní yẹn. nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn òun ló fi máa fàtà fi máa sọ fún wọn pé bá a ṣe ń sọ ọ̀rọ̀ yìí tá à ń rẹ́rìn lórí ọ̀rọ̀ tó serious ni because nígbà tí èèyàn bá sọ fún yín pé mo fẹ́ ra nǹkan báyìí báyìí pẹ̀lú owó iyebíye o ti ní plan ẹ̀yin wá ní irọ́ wo kò rí bẹ́ẹ̀ o nǹkan táwa ní la máa gbé fún ẹ. mo ti mọ ìyàwó tó ọ̀dà wedding gown lọ́jọ́ ìyàwó ẹ̀ wedding gown kí ló máa mú gùn <laughs> wọn rí gàn fún. no kí báwo lẹ ṣe fẹ́ kẹ́ ni ẹ fi o àwọn ẹlòmíì dẹ máa ń mọ ọmọ ni àwọn ẹlòmíì lẹ́mìí ọlọ́run wọn lẹ́mìí nínú. òun la ń pàrọwà sí wa ìjọ nítorí ọlọ́run tó bá jẹ́ pé irú nǹkan mẹ́rin lẹ́ ń ṣe ẹ jẹ́ ká dẹ́kun ìwà yìí ìwà àbàjẹ́ ni o kìí ṣe nǹkan tó dáa ó lè ba ọjọ́ ọ̀la ẹni jẹ́ nígbà tí èèyàn bá ti fi oògùn tó ti làágùn tó sọ pé nǹkan báyìí mo fẹ́ kówó tẹ̀yìn wa wa sọ pé rárá o ò gbọ́dọ̀ kówó ẹ̀ lérí nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀tọ̀ nǹkan tá a wà fún ẹ ńgbà ń bá ọ̀dà fún gown tẹ̀ní rọ́ tẹ̀ní pyjamas aṣọ aṣọ ìbùsùn. ọlọ́ba <laughs> gbé pátá wa <laughs> mo sọ fí pé mi ní pátá rẹ. kí mo ní mi ní pátá ó ní ipa tó ń kó lórí àwọn tó ń ṣe rere á dàbí ń pé ọjà yẹn ọjà òkùnkùn ni eh, àwọn tó ń ṣe nǹkan tó dá wà òkè bá àwọn tí ò dá yẹn ló máa bá àwọn tó ń ṣe nǹkan tó darẹ mm. ló máa mú mi sáré mo fẹ́ jẹ́ ká yà bàrà díẹ̀ ṣé orí ọmọ pé ta bá ń jáde sí irú àwa tẹ́ pé òkè ọ̀tẹ̀ tí ń mọ̀ wá à ń fẹ́ ṣe dánfó à ń fẹ́ ṣọ̀kadà mm-hmm. nǹkan tí mo sọ ti yẹ mm. wàá sọ pé òkè ó fẹ́ ọ̀dà kàbúkàbú ta máa ń gbé mm. káàkiri yìí tó máa ń kawó yẹn ti fẹ́ ṣe mọ̀ pé ìwọ tó bá já rẹ̀ tó bá ọ̀dà rú yẹn ó ti ní bó ṣe máa ń ṣe mhm. alternative ọ̀nà ló máa wá fún ẹ dípò kó gbé ẹ lọ direct ọ̀nà tó tètè máa gbé ẹ débẹ̀ tó jẹ́ pé owó ẹ rẹ́gí owó tó ní ni mm. bí ọ̀sẹ̀ méjì tó kọjá mo ń bọ̀ látàkọ̀kà mhm. mo wá mo ọ̀dà yìí mhm. ọlọ́run ló ní pé kí n mọ̀nà wọ́n á ti máa sọ fún ẹ tráfíkì wà bíkọ irọ́ ni kò sí tráfíkì bẹ́ẹ̀ tó ẹ máa sọ fáwọn èèyàn tẹ́ bá ti fẹ́ wọ́dà àwọn kabúkabú tá a máa wọ́dà káàkiri ẹ máa sọ fún wọn pé ọ̀nà tó tó àtọ̀nà tó yẹ ni kọ́ máa gbà torí ká lọ fi ń ṣe. Mm, mm, mm. ok èmi tó yẹ pé Mr. Ṣògo producer mi ti ń pariwo lé mi pé mo ti pẹ́ dé mo ti pé already ni mo wá wọ́dà kabúkabú kan tí mo dẹ̀ mọ̀nà kabúkabú ìṣá ń gbé tó bá rí bó ṣe ń gbé mi rìn ìbàdàn láàárọ̀ yọ mo wọ́n ní ní mi tí ẹ̀mí ráyè. Oh, ó wọlé pé. mo wọlé pé like ẹ máa ṣiṣẹ́ àdúrà náà. no ó deserve mi ò sọ pé ká máa ṣẹ́ pé o ṣùgbọ́n ó deserve. tí mo ní kó mórí lọ́nà ọgbà ó lọ ló ní mọ̀nà tó bá wá jẹ́ pé ni tí ò mọ̀nà ni ó máa lọ gba ọ̀nà abúlé ẹgbàá jáde. aṣẹ̀wá enter the place láti bí aṣẹ̀wá enter the place as in kówó lè pọ̀ ọ kó wọ́n pé ló fi ń ṣe. nǹkan tí mo sọ ti yé ẹ oh, so oh, àwọn ní kábúkábú yẹn náà máa ń ṣe dáadáa ẹ jẹ́ ká máa jára ọ èkó la wà ẹ máa sọ fún wọn tó bá mọ̀nà ọ̀nà ẹ má gbé mi gba alternative ọ máa sọ fẹ́ pé alternative google àwọn fáwọn alternative ok hmm. ẹ gba traffic ẹnu traffic ẹ mo fẹ́ mọ̀ ọ máa máa gbé ẹ yípo ó fẹ́ ó lè máa bọ̀ ní nọ́mbà twenty two coca street sí kọ́kọ́kọ́kọ́ mm. gbé ẹ lọ́nà fágbànà mm. kọ́ mórí lọ́nà ṣàgá. ó ṣe é ṣe kán máa wò ó mọ̀ pé ọ̀rọ̀ yìí ó tún kú sọ́rọ̀ àníyàn tí mo sọ mm. lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká máa wò ó ṣe é ṣe kán máa wò ó pé bóyá ò mọ̀ fágbà ò tí ì dé fágbà rí. ẹni tó bá wà mọ̀ ń kọ́ owó tó yẹ kó sọ ní bóyá one thousand naira sí one. ṣé wo lè ṣe excursion ni ó ṣe máa bínú lórí excursion ọ̀fẹ́. primary school mo lọ sí excursion. ó lọ excursion. mo sọ kò jọ mi lọ jù. ẹ lọ aeroplane. ẹ lọ aeroplane lọ <laughs> àwọn ọmọ náà wá snap ṣé ẹ bá ṣe é ẹ ti miss. èmi ò miss torí gbogbo ẹ ni mo ṣe gbogbo ẹ̀ pátákátá mo ṣe so back to nǹkan tá à ń sọ ti fẹ́ mò mm. ń bọ̀ owó tó wá yẹ ká san ní one thousand two hundred naira nígbà tẹ́ bá ti wá lọ pé wa poyi poyi poyi gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó wá wá já sí three thousand ẹ jọ ṣé owó yẹn fẹ́ láyìn mm. nǹkan tí mo sọ fẹ́ nìyẹn nìyẹn mm, pé ṣé owó tẹ́ fẹ́ ṣé owó yẹn fẹ́ láyìn. ìyẹn túmọ̀ sí pé ní ọ̀pọ̀ ìgbà ó yẹ kí a máa ṣiṣẹ́ tí ó mú àdúrà wá torí pé tá a bá ló dífá fún gbogbo àwọn tó máa ń béèrè nǹkan láì pé wọ́n dá nǹkan nǹkan tó bá fẹ́ ni kẹ́ ẹ fún wọn tẹ́ bá dẹ̀ mọ̀ pé mi yín ò ò gbé làákàyè yín ò gbé súrà yín ò gbé ẹgbẹ́ ilẹ̀ sọ pé ẹ ṣe. làákàyè yẹn ni ibi hmm, ibi làákàyè yẹn ni làákàyè. ó ṣọ̀kì àbí. <laughs> làákàyè bó ti. mo ti ń <laughs> bínú kọ ojú mi ti rí tó. má bínú má bínú má jẹ nìkan lè má ké. má bínú má jẹ bóyá tá a bá ṣe tán màá bá ẹ ọ́dà <laughs> mi ò ọ́dà bóyá kẹ má bínú ẹ wò níbi tá a sọ ní ẹjẹ gbé káàbọ̀ lọ ọ́dà òkè lọ́wọ́. àlọ́ ọ́dà break. Ah, ọlọ́jà rí bírèkì ògidì mú wá. <laughs> ọlọ́dà bírèkì. <laughs> ẹ̀jẹ̀ ẹ bá wa fún wa ẹ fún wa nílé agbára tó wà òkè ọ̀dà <laughs> ilé agbára tó wà òkè àwa tún máa padà wá. mi ò fẹ́ fẹ́ kí o original. àmọ́